abẹ́rẹ́ ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ tí bàbá aládùn sọ ọ̀rọ̀ yẹn ń bí mi nínú gan ah, ah. lóòótọ́ ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ tó sọ díẹ̀ ṣùgbọ́n kí bàbá aládùn máa sọ wípé Tinubu àti Sunday Igboho pé wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá ni rárá o ó yàtọ̀ síra wọn tí bàbá aládùn bá ti gba owó tàbí tó fẹ́ gba owó ni kò sọ̀rọ̀ Tinubu ó jà fún àpò ara rẹ̀ Yorùbá lè sàn tí Sunday Igboho jà fún ó jà fún àparapọ̀ gbogbo ọmọ Yorùbá ni a lè ní kí Tinubu kó di president wa ká tó wá gba Yorùbá lè sàn kó lè ṣeé ṣe mọ́ gbẹ̀ngẹ̀ ṣé ṣé wọ́n ti gbàgbé wàhálà tó ṣẹlẹ̀ ní Lẹ́kì tó gèètì ni pẹ̀lú òkú ọmọ Yorùbá tó sùn síbẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ fàyọ torí mo rí ọ́dà kọ́nà ìtàwọn kan sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ló sọ ó sọ̀rọ̀ lóòótọ́ o ti ń support o ti ń support Ìgbòho tẹ́lẹ̀ ìyẹn ò dẹ̀ kàn mí bóyá olóṣèlú ní ẹni tàbí òṣèlú olóṣèlú ìyẹn ò kàn mí ṣùgbọ́n láti máa sọ wípé Tinubu àti Sunday Ìgbòho wọ́n jọ ń jà fún ọmọ Yorùbá irọ́ o Tinubu ń jà fún àpò ààrẹ ó ń jà fún àpò ààrẹ kí ni ta ok ẹ jẹ́ ok jẹ́ kí n gbé yín débẹ̀ ìwọ gangan máa gbọ́ mi ṣé tí Tinubu bá dé tó bá dé president tó bá tó bá tó bá dìbò fún torí o parí ẹ̀ sí wípé kí gbogbo ọmọ Yorùbá bóyá kán máa tẹ̀ fún Tinubu kán jẹ́ kó wọlé tí tó bá dé bẹ́ẹ̀ tán só máa jíṣẹ́ wa só máa ṣe tá a fẹ́ fún wa èyí tí mo rò pé wàá sọ ni wípé ẹni tí a bá wa ṣe tí ó fi dá fún wa tí ìran Yorùbá ẹni tó ń pè yẹn kán ní sùúrù ẹni tí a bá wa ṣe tí a fi dá fún ìran Yorùbá tí a fi débi ẹ̀tọ́ wa tí gbogbo ohun tá a fẹ́ tí ò fi bọ́ sí i kọ́lọ́ba àwọn èèyàn débẹ̀ ṣé Tinubu ó ti rò pé bóyá tó bá ti débẹ̀ tán gbogbo tá a fẹ́ ló máa ṣe fún wa àbí rárá rárá and then pẹ̀lú bí bàbá yẹn ṣe dàgbà tó sósì lè ṣe kátẹ̀ ló kátẹ̀ wá ní ẹ wá dìbò fún o lóòótọ́ ó débẹ̀ só lè ṣe ṣé Tinubu lè ṣe hẹ́ẹ̀tì tó wà yẹn àti àgbà tó ti dì yẹn sósì lè ṣe ṣé kìí ṣe pé a fún wa tọ́jú ara ẹ̀ lọ́sítù ni pẹ̀lú ipò tó wà yẹn pẹ̀lú kọ̀díṣàn tó wà yẹn pẹ̀lú àgbà tó ti dé tó a fẹ́ sọ̀rọ̀ pé o fẹ́ campaign fún Tinubu babalado lọ campaign fún Tinubu pé ẹ̀yin èèyàn yín o ẹ dìbò fún Tinubu o tó ti gbọ́ báyẹn ṣùgbọ́n lákò fẹ́ gbọ́mọ ẹnu Yorùbá mọ́ àti o fẹ́ bẹnu Ìgbòho sọ̀rọ̀ mọ́ sọ wípé wọ́n jọ ń jà fún ìlọsíwájú Yorùbá irọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀tọ̀ so Tinubu ò dẹ̀ lè débẹ̀ tán kó lóun rántí ọmọ Yorùbá so gbogbo àwọn òṣèré tíátà tó dẹ̀ ní kí wọ́n lọ customize aṣọ eh, àbí wọ́n gbó lọ́wọ́ lóṣèlú kan kán mọ̀ ṣe kán mọ̀ ṣe bí akáwọn ṣàwó yẹn fi oníkàlùkù sílẹ̀ ibi tí oníkàlùkù jẹ ni oníkàlùkù ń wá ìgbà tí Igwe Ọláìyá tó fẹ́ gba owó lọ́wọ́ Tinubu ó mọ bó ti lọ sódò tó lọ bọ́ra sí òòfún wọn so tó wá fẹ́ kàǹpé fún Tinubu lápò ààrẹ bí àti Yínká tí ẹ ti ṣe ń ṣe tó mọ̀ pé à ó fẹ́ ṣe fún Tinubu lọ ṣe àní kó má ṣe ṣùgbọ́n pé kó wá máa kàn kó máa mú ọ̀rọ̀ Tinubu kó máa gbé ẹ̀mọ́ tí Ìgbòho Sunday kọ́kọ́ mu kúrò ńbẹ̀ àkọ́kọ́ nìyẹn. ẹ̀jẹ̀ wo ni ọmọ Yorùbá tálẹ̀ nítorí Yorùbá lè sàn. ọmọ Yorùbá ò ta ẹ̀jẹ̀ kankan sílẹ̀ kò sì sí wàhálà kankan ó rántí pé Tinubu gan ló sọ fún Ìgbòho Sunday tó sọ pé kí wọ́n mọ̀ wá sí rálì kankan ní Èkó kí wọ́n mọ̀ wọ Èkó wá láti wá sí rálì kankan gbogbo rálì tádà ẹ̀sẹ̀ ní peaceful rally ni kò sí rálì kankan tó yẹ pé wọ́n pààyàn bẹ́ẹ̀ o àdírẹ́sì yìí tí uh, Ìgbòho gẹ́gẹ́ ti sọ wípé kí ọmọ Yorùbá kankan mọ̀ sí rálì kankan fún òun tó ti yé báyìí so tí ẹ bá lẹ́nu kan tó lọ sí rálì kan tàbá àwọn kan jáde pé wọ́n kó tọ́ọ̀gì gẹ́gẹ́ bíi eh, Lady B àbí Lady K bóyá sọ ẹnìkan kan ẹnìbọ̀dì tó bá jáde pé àwọn fẹ́ ṣe rálì bóyá wọn lọ dàbí kan rú ìgbòho kọ́ ni ó rán wọn bóyá àwọn olóṣèlú ni wọ́n lọ sẹ́ẹ̀tì ara wọn láti fi bọ orúkọ Ìgbòho jẹ́ ìgbòho rẹ̀ ẹnìbọ̀dì pé kó lọ ṣe rálì láti lọ ba pààyàn tàbí bà kan jẹ́ so Tinubu lẹ́lẹ̀ ó dẹ̀ ní kí ẹnìbọ̀dì má wà sí Èkó ṣé ẹnìbọ̀dì dẹ̀ lọ sẹ́kò ni àwọn tán bá lọ wọ́n rán àti wọ́n yà lọ láti lọ plan burúkú fún ara wọn ni láti Ìgbòho Ọba Aládò má kàn pé à Tinubu má fi compare àyè tí Ìgbòho gbé dání fún ọmọ Yorùbá sọ̀rọ̀ ẹ o. Àbẹ̀rẹ̀ TV ìtẹ̀síwájú ọmọ Yorùbá.